did. توضأتم فبدأوا بميامنكم ní gbogbo ìgbà tí ẹ bá sàlù àlá máa gbá di ti alákọ̀ọ́kọ́ nìkan náà lọ́ba wa ó ti tó láti fi mọ̀ pé apá ọ̀tún lọ́yẹ̀ ká kọ́kọ́ máa pọ̀ síwájú apá òsì ṣùgbọ́n wọn àdá dúró lórí bẹ́ẹ̀ wọ́n tún mú àdéhùn mi wá so eléyìí jẹ́ ìyàtọ̀ àkọ́kọ́ tó wà láàrin àdéhùn méjèèjì ìyàtọ̀ kejì ò ní pé àdéhùn alákọ̀ọ́kọ́ yẹn hikayatu fi'l ìròyìn tánàbí máa ń ṣe sallallahu alaihi wa alihi wasallam torí ẹ̀ láti sọ yìí pé a lè gbọ́ yé látara hadith yẹn pípé ọ̀ràn yẹn ní ká máa fọ apá ọ̀tún síwájú apá òsì pé ọ̀ràn yẹn ní ká fẹsẹ̀ ọ̀tún síwájú ẹsẹ̀ òsì nínú àlùwàlà nítorí pé njáde tìyẹn kó sínú ìròyìn njánabi máa ń ṣe ni a sì mà wípé al-af'al tahtamilu ma la tahtamilu al-aqwal ó ṣeéṣe kí a dàìváàtì iṣẹ́ lọ síbi tá a lè dàìváàtì ọ̀rọ̀ lọ. tó ti ṣe kẹ́nìkan sọ pé eléyẹn ọ̀sùn bin nàbí sallallahu alaihi wasallam nǹkan kan ní tó jẹ́ special fún nàbí sallallahu alaihi wasallam yẹn tó sẹ́lò mi ó tilẹ̀ jẹ́ pé àpàlẹ́ nínú wípé al-aslu adamu al-khususiyyah wípé inú òfin ṣẹ̀ríà nítorí òfin ni wípé nǹkan kan ò jáde àyẹ̀rí fẹ́ni bọ̀dì gbogbo èèyàn ìlòfin bá wí. ومن ادعى الخصوصية يلزمه الدليل gbogbo ẹtọ́ bá ti pé kínní yìí wọ́n specialize àbí wọ́n specify rẹ̀ fún ẹnìkan báyìí á sọ pé kò mẹ́rin wá títí táfi rẹ́rìn yẹn gbogbo alọ́ba wí. tó tí máa wo àdìsẹ́ lẹ́ẹ̀kejì òun jẹ́ amrun min an-nabiy sallallahu alayhi wa alihi wa sallam. tó wọ́n múlò lélẹ́yìn tí alákòókò fẹ́rẹ̀ lòun ṣèkáyà tó fẹ́rẹ̀ títí alákòókò ọba tọ́ka sí gbọ́ràn àyàn ní kakókó máa fa pọ́ọ̀tù ẹlẹ́ẹ̀kejì yẹ kó lè tọ́ka sí nítorí pé ẹlẹ́ẹ̀kejì yẹn àtẹni a sì ti mà wípé alhamdu òun náà ni ìsìdàrà olùfẹ́ẹ̀lì bẹ̀rù kọ́wùlì àdá ẹsẹ̀bí lílé tẹ́lẹ̀ ká tọrọ sí pẹ̀lú gbólóhùn látọ̀dọ̀ ẹni tó ga sẹ́ni tó kéré sí pẹ̀lú gbólóhùn látọ̀dọ̀ ẹni tó ga sẹ́ni tí ọ̀gá tó ni wọ́n ń pè ní àṣẹ. a sì ti mà wípé mọ̀tàbọ́ọ̀rù ẹ̀nàwó ìdálẹ́mí ṣírífòfò sọ̀rí fún fẹ́ ìnáwó yàtọ̀dọ̀ ìwújọ. gbogbo àṣẹ tí nǹkan kan ọ̀bá sẹ́rí rẹ̀ kúrò nídìí jíjọ́ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn náà lọ ẹ̀kọ́ jẹ. tí wọ́n wò àwọn ibi sọ̀rọ̀ ni ẹ rí i pé ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú apọ́sùn hàdà hàn lẹ́yìn náà ètò tó síwájú rẹ̀ ṣọ́ọ̀tù tó wọ ṣọ́ọ̀tù ìlẹ̀tún mìíràn làílẹ̀ lè ṣàràyà wọ́n jẹ́ nǹkan kan tí máa ń mófin wá nínú àwọn nǹkan tí máa ń mófin wá nù ṣẹ̀ríà ètò túmọ̀ sí wípé mẹ́ta mẹ́ta wà bọ́ọ̀tà fàálẹ́yìká. أن تبدأ بيمينك فيدور الحكم مع العلة وجودا وعدما gbogbo wa tó wà sàlọ́lá bẹ̀rẹ̀ pẹ̀lú apọ̀sùn kí ló dé tààrí kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú apọ̀sùn torí pé n ti sàlọ́lá nígbà tó bá sàlọ́lá ńkọ́ apọ̀sùn ló fi bẹ̀rẹ̀ àtẹ̀sẹ̀ ọ̀tún eléyìí náà lápá kan nínú àwọn olùmọ̀ sọ ká kọ́kọ́ fọ apọ̀sùn kátó fapó kakọkọ fẹsẹ̀ ọ̀tún kátó fẹsẹ̀ òsì ọ̀ràn yẹn torí kíni hada am wàhùwà amúrún mọ̀tòlọ́pọ̀ wàlẹ́m yasrifuhu sarifun fayatamahabu lilwujub torí pé nǹkan kan sẹ́rí rẹ̀ kúrò nídìí kọjá ọ̀ràn yẹn ọ̀ràn yẹn sẹ́ni kí fún wa pé al kò ṣàlàyé ipa pọ̀ tún náà kọ́kọ́ ká tó ka pọ̀ jù ẹsẹ̀ ọ̀tún náà kọ́kọ́ ká tó fẹsẹ̀ òsì torí pé nítorí àwọn bá wa sọ ni wípé yá ayọ̀ lẹ́ni náà mọ́nu ìdá kọ́m tó mi lọ sọ láti fàgọ́sẹ́rù wọ̀jẹ̀ òhákùn wà ẹ̀yìdìyàkùn ìlànà ọ̀fẹ́kì wà ẹ̀yìdìyàkùn ọlọ́run sọ síwájú òsì wàmsàḥù bí rògbòsìkùn wà àrùjùlẹ̀kùn ìlà kàbẹ ọlọ́run ọba ọsọ fún ẹsẹ̀ ọ̀tún síwájú ẹsẹ̀ òsì àwọn ẹsẹ̀ yìí sẹnìkan bá ní ńgbà tí ayọ ti tọ́ka síbẹ̀ yẹn gẹ́gẹ́ bí àwọn hànàfíyà ti ṣe sọ wípé ayà yẹn laqad rabata Allahu fiha bayna al-ma'muri bi ghaslihi yìí waw ومعلوم wà اللغة العربية أن الواو لا تقتضي الترتيب bí ọlọ́run bá so àwọn nǹkan tí ń fẹ́ ká ṣe pọ̀ pẹ̀lú wáò àti àti àti fáwọ́sẹ̀lú òjò ọkùn ẹ̀yà bọ́jú yín wà ayé díyàkùn àti ọwọ́ yín ìlànàmọ̀rọ̀ fẹ́kẹ̀ kárí ìgbàwọ́ yín wà mùsàlù bẹ̀rù òsìkùn àti orí yẹn fomi pa wà arjulakum àti ẹsẹ̀ yín ìlànà kàbí ẹ̀fọ́ kókó sẹ̀. sọ wọn ni wáò wáò àti àti tọ́lọ̀ fi so àwọn nǹkan wọ̀nyẹn pọ̀ kìí túmọ̀ sí pé ká tù wọn. فدل ذلك على جواز الوضوء كيف ما اتفق eléyìí ń tọ́ka sí pa àlè sọ̀rọ̀ aláwọ̀ ti wà. bìdẹ̀lì ipò wá láti ọ̀dọ̀ apá kan nínú àwọn sábẹ́ bíbí ní Abbas bíi Ali ibn Abi Talib ọ̀bí ọ̀wọ́ ọ̀hán. wọ́n máa nígbà àwọn méjèèjì wọ́n rí kí wọ́n sàlù ibn abbas ó sàlùwàlà ọbọjú ó sì fọ apá rẹ̀ ó bá lọ fọ ẹsẹ̀ rẹ̀ ẹgbà tó fọ ẹsẹ̀ tán ló tó fomi parí. Ali ibn Abi Talib radiyallahu anhu ó ní kò kò kò kò gun òun kò sì kò sì sí nǹkan kan wọn ò tó máa sàlùwàlà apóòtì ló fi bẹ̀rẹ̀ ní àbápọ̀tù fa tó gbogbo eléyìí jẹ́ àgbọ́yé látara mujmalu ma fil aya walakin alike kò sẹ́ẹ̀rì inú àwọn ọ̀rọ̀ yẹn nítorí pé àkọ́kọ́ aya alukur'an èyí tá a sọ pé kò tí ọ̀tún síwájú òsì níbi apá àti ẹsẹ̀ a sọ pé ma fihi min al-ijmali qad jaa tafsiruhu fil ṣàlàyé bóòlù ṣe nínú alukur'an yẹn wọn ṣe nínú àdé tàbí wọn ṣe nínú àdé wọ́n ti nínú hadith wal-muqarraru fi ash-shari'a anna al-mujmala yuhmalu ala al-mubayyan ntó sì ti dájú nínú òfin ṣẹ̀ríà ni pé ntí wọ́n bá ta kókó a gbọ́dọ̀ fún nítumọ̀ ẹ̀fọ́ sí wẹ́wẹ́ tó wà nípa rẹ̀ níbòmí. ẹ sì ti mọ̀ yín pé ọlọ́run bá sọ ọsọ súnà kalẹ̀ fún anabi sọlá àṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ti sọ àlùkùránì kalẹ̀ fún aláìní òtítù kùránà wọ́n mi ti lọ́kùn máa àmọ́ sunna yẹn sẹ́mu pé nu sẹ́tì máa ń ṣe ní kékeré kó ṣe bàyàn al-Qur'an kó ṣàlàyé al-Qur'an. ẹ sì ti mà wípé máa jẹ́ à min af'ali nabiyyi sallallahu alayhi wa sallam bayanan li amrin wajibin fal bayanu aydan yakunu wajiban. nítorí bá wá nínú sí anabi sallallahu alayhi wa sallam dáná bíi ti ṣàlàyé tọ́jú ọ̀ràn yẹn ọ̀nà ọ̀jọ̀ ọ̀ràn yẹn náà lásán nípa àdéhùn alákọ̀ọ́kọ́ wípé àlàyé nípa ìtújọ́ ọ̀ràn yẹn òun náà a lè rí olùmọ̀ tí ó sọ pé ọ̀ràn yẹn náà ní káàtó àárí nínú àwọn olùmọ̀ tó sọ pé ọ̀ràn yẹn ní káàtó torí pé já àbẹ̀yẹ́nán lè amrin wàjibin fa hukmul bayani hukmul mubayyan. gbàtó ti jẹ́ pé ń ti ń sàlàyé ọ̀ràn yẹn ni ajẹ́ ìgbé àlàyé yẹn náà kọ́ káfi ṣiṣẹ́ oná yẹn. ǹjẹ́ tó bá yé wa báwọn tá a sì mọ̀ ìgbé iná ní ká ṣe ká ti ọ̀tún síwájú òsì yàtọ̀ sí ti ìmáàmù Abu Hanifa sọ bóòlù àti wàá fẹ́ sọ ń pa tí wọ́n lọ́wọ́ lọ́dọ̀ àwọn sàbẹ̀ àgùkù bẹ́ẹ̀ tí n tún wá lọ́dọ̀ àwọn sàbẹ̀ bá fẹsẹ̀ rìn lẹ̀ gáyẹ̀tù máa yọ kọlù fi ìdàlíkà annahu mawquf ìtọ́ ga jù náà kò tá a lè gbé sí náà ni pé ọ̀rọ̀ sàbẹ̀ ni láti ti mà wípé nígbà tí ọ̀rọ̀ sàbẹ̀ tọ́ wá tọrọ yìí ti fẹsẹ̀ rin lẹ̀ tọba takọ ọ̀rọ̀ anabi sallallahu alaihi wa alihi wa sallam ṣé á gba ọ̀rọ̀ sábẹ wọlé àní gbà wọlé nítorí pé idha ta'arada al-marfu' wal-mawquf quddima al-marfu' ní ìgbà tí ọ̀rọ̀ anabi sallallahu alaihi wa sallam tọba takọ ọ̀rọ̀ sábẹ ọ̀rọ̀ tá láti tó àdó ọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alaihi wa ìjẹ́ tó bá yé wa báwọn adé pé hadith yìí la shak ọ̀hàn gbangba lórí pé ọ̀ràn yẹn ni ká ti ọ̀tún síwájú òsì. and tabawo hadith yìí lórí rẹ̀ a lè ṣe ìdájọ́ kó gbogbo ẹni tó bá ṣàlùwàlá tó kọ́ fa kóòtù kó tó fa kóòtù tọkọ fa kóòtù kó tó fa kóòtù àlùwàlá rẹ̀ kọ́ kò pé kí sálùwàlá tàbá wo àdéhìí a lè sọ bẹ́ẹ̀ tàbá ti sọ bẹ́ẹ̀ à ń bẹ lọ́n kọjá kó lọ́dọ̀gba jù bìmọ̀ọ́nà ẹni tó bá sàlù àrọ́ kọ́kọ́ papọ̀ kótó papọ̀ kọ́kọ́ fẹsẹ̀ òsì kótó fẹsẹ̀ ọ̀tún faláwo wò àlọ́ kọ́lá lọ àlọ́ lèmọ́dá nítorí pé àdéhìí wà very clear lórí pé ọ̀tún ni kọ́kọ́ kọ́kọ́ kó tó fọ ẹsẹ̀ òsì wọ́pọ̀ kalamu rasul sallallahu alaihi wa alihi wasallam tó o bá wo àlọ́ alátùnṣe ibi tó ti lè apply àdéhì wà á rí i pé ibi tó lọ́sùn tó sì lò sí náà apá àti ẹsẹ̀ akramakumullah orí wa ń kọ́ ojú wa ń kọ́ láìsẹ̀ orí náà ní ọ̀tún sì lò bẹ́ẹ̀ ojú ní ọ̀tún sì lò wà á ilà torí ọba lọ sí tí o sì lọ sí kí ni ìtumọ̀ fún àdàbí sọ̀rọ̀ bá àti ìlànà gánà yọ̀rọ̀ jẹ́ kòkó tẹ̀yẹ́ múnú fi gbólì ṣe nínú rẹ̀ fi ìdàrọ̀ jòlè. ní pé apọ̀ ọ̀tún náà àdàbí sọ̀rọ̀ bá àti ìlànà máa ń ti sọ̀wájú gbogbo wa tó fi dórí yíya rùn. ó túmọ̀ sí kórí náà lọ ó sì bẹ́ẹ̀ ni wọ́n wà á. ojú ńkọ́ ọlọ́sùn fèsì wa ọlọ́sùn pàápàá jùlọ nípa àtọ́jú torí pé ó rí wọn kì í fọ́ sábà sọ bẹ́ẹ̀ nípa àtọ́jú pé wàá kọ́ fọ ojú ọ̀tún rẹ síwájú ojú òsì rẹ based on àdéhùn méjèèjì tá a níyì àní kò sì sọ wàlá akin ẹnìkan sọ̀rọ̀ ẹ ibi tọkàn kù sínú àwọn ti mà nínú òfin ṣẹ̀ríà gbígbé ní tẹnìkan ọba sọ̀rọ̀ ẹ kó léwu ó léwu torí ẹ̀ láti láti ní masáìl kan nínú usul al-fiqh ihdathu qawlin jadid kéèyàn dọ̀rọ̀ tuntun lẹ̀ nísìnyí àwọn olùmọ̀ tó síwájú nípa nípa nípa èṣù kan ẹni wọ́n ti kò lórí pé ìdájọ́ rẹ̀ gbogbo wọn pátá ẹni wọ́n kò lórí ẹ̀ wọ́n wá dé lẹ́yìn wọn ọlọ́run níyànjú onímọ̀ oṣù gbogbo ẹ̀ ní tí wọ́n náà ni wọ́n náà sọ sáyè kan láti máa ronú kan pé léyìn pé àwọn lè ṣàtìsẹ ọ̀dà tó bá dé kán ṣàtìsẹ tí gbogbo àlùmọ̀ ànábì sallallahu alaihi wasallam bí kí wọ́n tó dé ọ̀hún á ríran wọn nìkan ló lójú àtùpà mo rò pé yé nítorí wà lábẹ́ rẹ̀ ni bìkọ́ tó bá dé pé wọn nìkan lọ bá ríran gbogbo àwọn yòókù afọ́jú ni wọ́n ajẹ́ pé kọ̀dìdì tẹ́mẹ̀t ummatu nabiyyi sallallahu alaihi wasallam fi waqtin min al-awqati ó sì takò sáà nàbì sallallahu alaihi wasallam sọ pé la tajtami'u ummati ala dalalah torí pé al-ummatu min haythu al-jumlati ma'fumatun 'an al-khata' yẹnni pé sábà wà in general tá a wà ní particularly in general ló máa nàbì sallallahu alaihi wasallam wọn àyè tàṣìṣe general wọn wọn lè panu pọ̀ tàṣìṣe yẹn ni pé gbogbo mùsùlùmí àgbáńlá yìí fún ìjọ panupọ̀ fún wọn á ṣe ìkàtọ́jà but individually ẹ̀rí pé èèyàn kọ̀ọ̀kan ẹ̀ mọ́yà títí tá a ti ṣe lónìí so eléyìí túmọ̀ sí pé tí ẹnu tí wọ́n bá ti wá kò lórí nǹkan kan tẹ́lẹ̀ ìwọ gbọ́dọ̀ dọ̀rọ̀ tuntun lẹ̀ ẹnu wọn kò ìyapẹ́ ẹnu bẹ láàrin wọn nípa iṣu kan lọ sórí ọ̀rọ̀ oríṣi méjì ẹnìkan lọ́tọ̀ ẹnìkan ní kọ̀tọ̀ ṣé ìgbà wa dé tó yẹ kí n mú ọ̀rọ̀ tuntun wá ẹnìkan lọ tán mo bá ẹnìkan kò tọ́ mọ̀kúrò tó yẹ kí mi ọmọ ọ̀rọ̀ tuntun wá pé haram kọ̀tọ́ nítorí pé ńgbà tí ìyapọ̀ inú wà ní wọn lórí ọ̀rọ̀ méjì wọ́n ti ṣe hafsul khilafi fi hìmà wọ́n ti pa ẹnu pọ̀ lórí gbogbo yapa tó lè wá orí ọ̀rọ̀ méjì náà ni ọmọ wa. what remain ni pé ìwọ tó o bá dé select one of the both. ọ̀kan ni kò mú méjèèjì àmọ́ pé ẹ ẹ àwa náà wọ́n mú rìjálù wọn náà nú à rìjálù bá wọn. àbí kọ́ jẹ́ pé ìwọ jìdáàlì wọ́n mú rìjálù à ń tẹ̀jẹ̀ dàlì. ọkùnrin làwọn àríyànjiyàn lásán ni wọ́n tó o túmọ̀ sí pé tí ẹni wọ́n bá ti ṣe bá ti apẹ̀lú lórí nǹkan kan tó lọ́rọ̀ méjì ọ̀gbọ̀dọ̀ dọ̀rọ̀ tuntun lẹ̀ wọn àwa wí kankan ìwé eléyìí wọn ò wí ààrẹ ń sọ pé kọ ojú ọ̀sán kó tó fojú òsì ìyẹn ọ̀rọ̀ agbẹnu rẹ̀ lọ́rùn jẹ́jẹ́ tó yé ẹ̀sùn tí òun láti lẹ́ni tó sọ orí tí èèyàn fẹ́ sọ ìyẹn ọ̀rọ̀ agbẹnu lọ pé yọ ọmọ ronú rẹ pé ah, tó bá kẹ́nìkan sọ ni èmi náà bá sọ pa àmọ́ ìgbà láì dákẹ́ àsìsọ nítorí ilé ìbòfin ọlọ́run tó wà lẹ́yìn báyìí ẹnìkan ti ọ̀tún láti síwájú òsì. tó gbàtẹ́bí ti wá sọ pé tẹ ẹ bá ṣe àlùwàlá o apọ̀tún kẹ kọ́kọ́ máa fọ tá a bá sì sẹ̀lẹ́kìtì tó wá náà débi tá a ní ọ̀rá yẹn ni ìyẹn wá gbàgbé àti màtẹ́ntọ́ màmá ẹnìkan wá gbàgbé wọn á kọ́kọ́ fọ apọ̀ òsì tó fọ apọ̀ ọ̀tún á sọ pé yóò tún alù aláǹtì yóò tún alù aláǹtì torí pé àṣẹ tó wà ní kò yọ ẹni tó gbàgbé lẹ̀ kò ẹni tó gbàgbé lẹ̀ wàá tún alù aláǹtì. hadithi yìí á rí gbé àǹfààní pọ̀ ń bẹ̀ ọlọ́run ọba lọ́dọ̀ ọlọ́run ọba lọ́dọ̀ sí ṣùgbọ́n ọlọ́run ọba wa lára wa gan ó tún fún nǹkan kan lọ́lá lórí nǹkan kan ó fún ọ̀tún lọ́lá lórí ó níbi apá àti níbi ẹsẹ̀ tó ń tọ́nà bá ti síwájú yẹn ó need láti kó ọmọ dítéèsì why kó tó di kó fi ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ́lẹ̀ náà tọ́nà bá ti pàṣẹ tó ní báyìí ní kẹ́ẹ̀sì bóyá nínú alukur'an bóyá lẹ́nu anabi sallallahu alaihi wa alihi wasallam tí wọ́n ní fáwọn gbọ́ àwọn ti gbà. ìrú ẹ̀ ló ti jẹ́ pé ìyẹn ò máa ṣẹ̀sìn pẹ̀lú pé ń ṣàkíyèsí bó ní ṣe ṣe ètò ẹ̀sìn pé wọ́n máa ń tẹ̀sìn pẹ̀lú pé bó bá ti gbà tó bá wù màlẹ́kà kọ́kọ́ tó bá wù kọ́ mọ́kọ́ gbogbo ẹ̀ ló wọ́n kọ́ wọ́n lọ dáràn tó bá ti dá òní ládá tó bá tún ti dá náà wọ́n lọ gbẹ̀tẹ̀ rẹ̀ tó àdéhùn yìí fi hàn wá pé apọ́ọ̀tún jẹ̀nà apọ́ọ̀tún apọ́ọ̀tún kọ́mẹ́tì jẹ́ ẹni tó so yìí pé yóò máa gbọ́ ẹ̀kọ́ wọ́n máa takò ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ kò sí ìyé máa ti ọwọ́ sí síwájú gbogbo ní ọba sí ọwọ́ ọwọ́ náà ní gbogbo gbà débi wípé ọwọ́ sí tó fi dé búrẹ́dì lẹ́nu ọwọ́ yóò fi mú wọ́n ti pè kọ́ọ̀pù tí wọ́n máa fi gbé nǹkan lẹ́nu kọ́dà ó ti débi kan lọ́dọ̀ àwọn kan àmì ìpènyàn lajú ó sì ẹni kọ́ máa fọwọ́ sí mú mi. kọ́mọ fọwọ́ ti jẹ kéèkì àbí bẹ́ẹ̀ kọ́ ni gbégbé yẹ àwọn làdí nìyẹn ìtumọ̀ rẹ̀ nípa àwọn òmùgọ̀nù àwọn tètè rìn nítorí pé alẹ́ ní torí rè ó pé nù nítorí pé ọwọ́ tọ́lọ̀ wọn bá gbà fún kó fi nù pẹ́ akramakumullah ni wọ́n fi gbé kéèkì sẹ́nu á ah, ọmọ àgọ́ pọ̀ àpékàtà àgọ́ nìyẹn orí èèyàn ò pé nítorí ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa yọ ẹ̀fọn lọ wọ́pọ̀ lọ rẹ̀ òkú tó sì gbádùn ó sì dá wa lójú akramakumullah tó gbé ẹni tí máa ń fọwọ́ sí gbé búrẹ́dì sẹ́nu ó dájú pọ́wọ́ tó ní fi ń tábà báwa lẹ́la ẹ̀yìn náà nítorí pé kò lè déése káyé pé ọwọ́ tó ń fún wa ń jẹ kéèkì náà ló tuntun fi nù sí sẹ́nu ah! pé kò tí ẹ yé so nítorí di eléyìí wọ́n jọ́ làjú ti plan jọ́ làjú ti plan kò burú kéèyàn sàǹfààní nínú civilization àwọn mi so ṣùgbọ́n wàá máa gbé wá fẹ́sìn rẹ̀ sẹ́sìn mi fara mi yẹ́sì kò sí tó burú mẹ ẹsìn mi ọ̀fara mọ̀ gbogbo ẹsìn rẹ ti gbé wa kò lè kún bẹ́ẹ̀ kò sì sí kẹtẹ́ nìkan mú wa tó ò ní rí tó fi dàrọ rẹ mẹ́sìn náà kò sí wà pa tó ń torí délé ọwọ́ ọ̀tún wa ọwọ́ ọ̀tún wa ọwọ́ ọ̀tún wa. sọ lẹ́yìn eléyìí báyìí afáàtúmọ̀ àdéhìí ẹlẹ́ẹ̀kẹtàlélógójì wa. حديث ولا تدو المغيرة بن شعبة وعن المغيرة بن شعبة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم توضأ فمسح بناصيته وعلى العمامة والخفين أخرجه مسلم وني حديثي ولا تدو المغيرة وما شعبة ọlọ́run bá kó yánú sí anna nabiyya sallallahu alayhi wa alihi wa sallama tawadda bí anabi wa kí àtọrọ ọlọ́run bá kó máa bá àti àwọn ará ilé rẹ̀ sí àlùwàlá famasaha bi nasiyatihi anabi wa fi ọwọ́ pa asoso rẹ̀ irun tí wọn hù níwájú báyìí irun tó wà wájú sọ anabi sallallahu alayhi fọwọ́ pa asoso rẹ̀ wa ala ìyẹn ni pé irun asoso hàn síta ńgbà tí wọ́n di láwọn àdúgbò yìí irun bíi ọ̀tà ìgbà táwọn bí wọ́n fẹ́ pa orí sallallahu alaihi wasallam wọn ò dá láwà nípa wọn àti tẹmọ lórí asoso ṣùgbọ́n pa asoso wọ́n tún pa láwọn àdìmọ̀ wal khuffayn wọ́n sì tún fọwọ́ pa ìbọ̀tẹ́ aláwọ̀ méjèèjì tí ń bẹ lẹ́sẹ̀ ọ̀tún àti ẹsẹ̀ òsì. Al-Imam Muslim rahimahullahu ta'ala àwọn ọmọ ni wọ́n gba àdéhùn jáde nínú sọ̀híhì wọn radiyallahu rahimahullahu ta'ala. al-Mughira ibn Shu'ba radiyallahu anhu wọ́n ní wọ́n máa ń pè ní baba Abdillah Abu Abdillah wọ́n ti tún máa ń pè ní Abu Isa Abu Abdillah tàbí Abu Isa ó Islam ní amal khandakọ amal khandakọ lọ́dún tí wọ́n jagun khandak lọ́dún tí wọ́n jagun khandak ẹ̀yin ti mọ ọdún yẹn ọdún kẹlónù ọdún kẹlónù nínú hijira anabi sallallahu alaihi wasallam naam ọdún keje báwo dáa ilẹ̀ ọdún karùn-ún lẹ́yìn hijira anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ẹni mughira ibn shu'ba lọ́gbẹ́ islam kọ́ pẹ́ kó tó gba islam kò burú bí kó kú láì gba islam àbí òye wa nítorí pé ẹni tó pẹ́ kó tó gbà tó kú mùsùlùmí ó kú oríire ó ti wọ abẹ́ ẹni tó ṣoríire gẹ́gẹ́ bọ́lá ń sọ pé. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون so therefore to believe is better than delay uh, delay lẹni tó tí ó gba Islam ẹni tó late ìlẹni tó ṣe pé ọpẹ́ kó tó gba Islam ṣùgbọ́n mùsùlùmí ló kù sí torí ẹ̀ Mughira ibn Shu'ba ọgbà Islam ní ọdún òru. ní ọdún tí wọ́n jagun Khandaq bó ti ti gba Islam ní bọ̀ wá Madina muhajiran ila Allahi wa ọgbà Madina ń bọ̀ wá Madina lẹ́ni tó ń sìnkú padà lọ ọlọ tó ń sìnkú padà lọ sọ́dọ̀ ọba anabi wa Muhammad àkọ́kọ́ ogun tí Mugira jà òun náà lógun al-Hudaybiyah wọn là kọ́kọ́ ogun tí Mughira jà wọn ní Mughira kú ní ọdún fifty ọdún àádọ́ta lẹ́yìn hijra nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní Kúfà lẹ́yìn tó ti jẹ́ gọ́vnọ̀ fún Kúfà lẹ́yìn tó sọ pé Muawiya ti ti gọ́vnọ̀ fún Kúfà sọ̀rọ̀ yorùbá wa ọmọ ṣọ́ọ̀bà ni Mughira yìí hadithi rẹ̀ yìí báyìí àtàwọn hadithi rẹ̀ tó wá nípa ọ̀rọ̀ táǹkà yìí ọ̀pọ̀ pàtàkì púpọ̀ lọ́dọ̀ àwọn olùkọ́ torí rẹ̀ ni wọ́n ti sọ yìí pé kánà yu'jibuhum hadithul Mughirati jiddan pé hadithi Mughira ó wu àwọn olùmọ̀ọ́kọ̀ hadithi nítorí ọ̀rọ̀ wà nípa alimẹsùn wàhálà òkòfẹ fífọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó tako ìbófin mu káfọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ wọ́n sọ wípé ohun tí mọ̀gíra gbà wá ayé alukurani ti parí nítorí gbà wá nípa pàánàbí sallallahu alaihi wasallam wọ́n fọwọ́ pa ìwọ̀sẹ̀ aláwọ̀ wọ́n ní àyà alukurani ti parẹ́ lọ́nà wo wọ́n ní ti bọ́lá wọn bá sọ yìí pé wà á rojú là kún ilal ka'bay wà á rojú là kún ilal ka'bay kẹ́ẹ̀sì fọ́ ẹsẹ̀ yín méjèèjì títí dé kókósẹ̀ eléyìí túmọ̀ sí pé àyè ò sí má fún fífọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ àwọn olùmọ̀sí dáhùn pẹ̀lú àwọn àdáhùn tó pọ̀ sálàyé wọn wà nínú wọn ni pé ẹ̀yin ọ̀gbọ́n nípa kìrọ́ àmùtàwátìrà mi tó náà jẹ́ àlùkùránì tó sọ pé wà á rojú lè kún ilẹ̀ kàbẹ̀ wà á rojú lè kún wọn ni mahmulun ala annahu huna ma'fufun ala al-mamsuh wal ma'fufu ala al ipe wọn fi tì sára wamsahu bi ru'usikum wa arjulikum ila al-ka'bah ìyẹn ni pé ẹ fọwọ́ pa orí yín kẹ́sì fọwọ́ pa ẹsẹ̀ yín méjèèjì ìyẹn tí ìbọ̀tí aláwọ̀ bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí al-ma'lumu kal sáwọn ṣíà wọn ṣíà yẹn àkùrẹ́ ọ̀hún wà àwọn ti wọn àwọn wa mú kíra àwọ àbùjọlẹ kó sẹ́yìn wọn pé àwọn òkun òkú gbà kúránì ìbọn tiwọn náà tẹ́lẹ̀ wọn ní kíra àwọ àbùjọlẹ kùn làwọn mú kíra àwọ àbùjọlẹ kùn yẹn tó àwọn wa sọ pé ẹsẹ̀ kò nídìí kọ wọ òfin tẹ́lẹ̀ náà kò tó fọwọ́ pa àwọn ìfẹsẹ̀ ṣí àìfẹsẹ̀ tí wọ́n bá sàlù àlá sọ ma sàlù àlá débi ẹsẹ̀ yọkàn fomi tọwọ́ yọkàn yọkàn nìyí. wọ́n kọlá sẹ́mi kìtẹ́lẹ̀ náà wọn ò kúkú kírun fa àbẹ́yẹn ọmọ wọn ò kírun tó wọ́n sọ pé ìrún kíkí gbogbo eléyìí ọlọ́run nígbà ó dìgbà tí ìmáàmù táwọn retí tí ò ní dé o dé. tó ń torí bí eléyìí àwọn tí wọn wọn ti jáde kúrò nínú so àwọn ìdáhùn kejì wọ́n ní a ṣebí àyà yẹn tó lọ́sùn náà ìdá lọ́wọ́ fa wọ́n ní wàhálà asilámàlmọ̀ èrọ́dù ìlà bàdàlmà ìdá mugiragun ọgbà islam àfi lẹ́yìn ìgbà tí suratul maida ti sọ̀kalẹ̀ quran nàbì pé ń fọwọ́ pa ìbọ̀sí aláwọ̀ àfi lẹ́yìn ìgbà táyà ti sọ̀kalẹ̀ fàbọ́tọ́lá má tó ntẹ́ wíwù ọba jẹun nítorí pé mugiragun ọgbà islam lẹ́yìn ìgbà tí ayé àtẹ lọ́pàá rẹ̀ ṣé njẹ́ ọ̀pá nǹkan rẹ̀ ó ti kọ́kọ́ síwájú náà á ti mà nínú báwo ni nasikh wal mansukh ṣe ti máa ń ṣẹlẹ̀ al mansukh ó síwájú nasikh ó tẹ̀lé báwo wá ni nasikh ó ti ṣe síwájú tí mansukh ó wà dé lẹ́yìn kì í máa ṣe at-takhsis nítorí pé tó bá yẹ pé al-aam wal ni eléyàn kò burú tó bá wò tó bá wò ọ̀gbẹ́yìn nasikh wal mansukh lẹ́sọ̀ọ́ kọ́ńtọ́ kọ́tẹ́lì mẹ́rin ìlànà tẹ́lẹ̀ ìbáyé wa. sẹ́wọ̀n kí Mugira nínú ọ̀kan nínú àwọn àdìsí rẹ̀ kí lọ sọ. ó náà nàbí sọ bá àdìsí sílẹ̀ ń sàlùwàlà wọ́n wá sàlùwàlà débi káfọ́sẹ̀ mọ́ wá lọlẹ̀ mọ́ fẹ́ gbọ́ ìbọ̀sẹ̀ yẹn kú lẹ́sẹ̀ ànábì sọ bá àdìsílẹ̀ sẹ́wọ̀n kó sẹ̀sẹ̀ gba Islam tó gbogbo wa sì ń kẹ́kọ̀ọ́ ni lọ́dọ̀ olùkọ́ àgbà ànábì sọ bá àdìsílẹ̀ ànábì ni dáhùnmá fi àwọn méjèèjì lẹ̀ fẹ́ ẹni kọ́dà adàkọ̀lùtò òmá kọ́ ìrọ̀ ọ̀sẹ̀ yìí torí pé nígbà tí mo wọ méjèèjì mo wọ wọn lórí àlùwàlá tó pé e. eléyìí ló fi hàn wá pé tá a bá ṣe tá a bá wọ alukóf lórí àlùwàlá tó pé a máa fọwọ́ pa ni lódiwọ̀n àsìkò tá a nàbí sọlá àṣìlá mú fún wa ọ̀rọ̀ nípa eléyìí ọmọ wa. hadith yìí báyìí Mughira ọ̀tọ̀ka sí àwọn nǹkan ńláńlá méjì alákọ̀ọ́kọ́ òun náà ní wípé. المسح على العمامة المسح على العمامة في فيفوقا لوان حديث يتوقع سيكي النبي صلى الله عليه وسلم قال لوان wọ́n lo láwàní wọ́n máa wé láwàní nígbà mi wọ́n yìí tí wọn bá wá wí láwọn àdúgbò wa tí wọn bá wí láwọn àdúgbò náà ló náà náà rẹ. Al-Imam Ibn Qayyim rahimahullah wọn ní oríṣi ọ̀nà mẹ́rin ni wọ́n gbà rí orí ànábi sallallahu alaihi wa alihi wa sallam. inú kọ́lẹ́kọ́ ànábi débi làwọn tó wé láwọn nílé lórí ọ̀kan. àbí kó ti jẹ́ pé ànábi sallallahu alaihi wa sallam débi làwọn òwe láwọn nílé lórí èkejì rẹ̀. àbí kó ti jẹ́ pé ànábi sallallahu alaihi wa sallam wọ́n wé láwọn àníwò débi làtí ń sálẹ̀ ẹ̀kẹta nù ẹlẹ́ẹ̀kẹrin wọn ò débi làwọn òṣùwé láwàní ó dorí sí mélòó inú àwọn tí èdè fi làásùn pa. alákùnlé hàl tó oríṣi ọ̀nà mẹ́rin ènìmọ́ àbùdùn kọ́yìn rahimahullah ta'ala tó sọ pé wọ́n rí orí ànábì sallallahu alaihi wa alihi wa sallam. wọ́n ní ànábì sallallahu alaihi wa sallam. wọ́n fọwọ́ pa irun asoso wọn pẹ̀lú láwàní wàláàkín láwàní tànàbì sallallahu alaihi wa alihi wasallam láwàní yẹn máa mú orí o because láwàní tó fi ọwọ́ pa yóò mú orí rẹ̀ kò ní wà ní tó kó lè máa yọ gẹ́gẹ́ abẹ́rẹ́ bẹ́ẹ̀ àgẹ́bí láàrin àwọn sùdáni tó ti pé ẹ̀mí wàá ló lè tú èèyàn kàn máa mọ̀ sí láàrin ìgbà tí èèyàn gẹ̀gẹ̀lẹ̀ tòun bí tó bá ti tẹ́ tó kìbọnú ara yóò tú tó bá tó tú kìí ṣe irú láàrin wọn sọ láàrin tó tó wọn bá ti dé báyìí ó dé lù mo rò pé yé wa torí ẹ̀ ni àwọn olùmọ̀ àti sàlàyé pé láàrin yẹn yóò dé láwà ní kẹtù tó fi tó bá mú orí ó mú orí nù kìí wá ṣe irú fìlà kan táwọn kan tí kìí ṣe mùsùlùmí tájẹ́ kẹfìrí ní India táwọn máa ń di àwọn séèx àwọn séèx àwọn kan wà tán ń pè ní séèx láyé tí wọn dé fìlà kan yọjọ kò ní jọ láwọn ní kò ní fìlà kíní bíi fìlà gbígbó kan báyìí tó wọn dé sẹ́yìn mọ̀ pé gbogbo àwọn kan wọ̀nyí wọ́n pàtàkì ká mọ̀ wọ́n sẹ́yìn náà ní pírọ́blẹ̀mù kan bì àwọn èèyàn yìí dáadáa gbogbo tó bá rí nu tẹlifíṣàn àbí nu àwọn níwúsípà nǹkankan àbọ̀kàn rẹ nìkan tó wá bá wọn nàìjíríà wọn bẹ wọn kọ bẹ̀rẹ̀ sí kọ́pì rẹ àbí òye wa àwọn sí ẹ̀sìn yẹn kò síbi tí wọn wọ̀ láyé wọn rí fáwọn dé ìlànà torí wọn mọ fẹ́ kí gbogbo èèyàn mọ àwọn pé ẹ̀sìn àwọn ni tó sẹ́sìn mọ pé àwọn èèyàn ń bì báyìí ọ̀pọ̀lọpọ̀ lè rò pé láwà ni kó nu ọmọ wa rú ẹ̀ tó bá ti dé rẹ̀ gbogbo bí tó bá rí tí o ló di kèfèrí àbí òye wa ẹ sì mà káwọn kò mọ wá ẹ̀wù tẹ ń wọ̀ fìlà tẹ ń dé bàtà tẹ ń wọ̀ tó bá ti dẹrù táwọn kan àmì nípa ẹ fẹ́ràn wọn àbí òye wa àní ìjọ tẹ́tí làwọn alùpùpù àkàn pé láìlà ìlú tí wọn kó tó bá ti ọsán ni láìlà ìlú ọ̀rọ̀ pọ̀ mẹ́ àbí ọ̀pọ̀ mẹ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé irú ẹ̀wù rẹ bí wọ́n ṣe ń bọ́ dá irú tàwọn alùpùpù àkàn ni láìlà ìlú. So, tí wọn náà wá nílò ìrọ̀rùn wọn ni wọn lè túmọ̀ sí pé ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra tó láwọn àmì kan sọ ń bìbà yóò mú orí tó ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alaihi wa alihi wa sallam wọ́n ti sàlàyé pípé inú bá anabi sallallahu alaihi wa sallam ti ṣe ń wé láwọn àni wọn wọ́n máa ń wé láwọn àni wọ́n máa ń wé láwọn àni fún òní sàn kankan lẹ́nu sẹ́yìn nínú apá rẹ̀ wọ́n sì máa wí láwọn ní kí wọ́n sọ nǹkan kan sílẹ̀ nínú apá rẹ̀ sẹ́yìn báyìí. tó ẹ̀yin tó ń sọ nǹkan lẹ̀ sí ẹ̀. Al-Imam Ibn Taymiyyah rahimahullah ọ̀sàlàyé. wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ọ̀làlàrí ọlọ́run ọba lójú wọn. kò rí ọlọ́run ọba lójú fò ṣùgbọ́n lálàárọ̀ ọlọ́run lójú wọn. ọlọ́run ọba wá bí Ànábì sallallahu anabi ní ìmọ̀ dáhùn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọba dàlùjẹ̀lẹ́lì wal ikram ó wá fi ọwọ́ rẹ̀ alápàlẹ́ ó fi lé anabi sọlá àìsílẹ̀ àjẹ́ bí ẹ̀yìn rẹ̀ anabi sọlá àìsílẹ̀ àṣọ gbogbo ńtọ́lọ̀ ń bí mi ni mo sì mọ̀ lẹ́ẹ̀kan náà sòpé láti jọ́ náà sanabi sọlá àìsílẹ̀ bá wí láwọn àní wọ́n máa sọ apá láwọn ànílẹ̀ kó bo déédéé bí tọ́lọ̀ ń fọwọ́ sí lẹ́yìn anabi àwọn ìjọba tó fi jẹ́ pé azuhaba àti ìgbà ìlànà bisimilá ti nà máa fi kíní ẹlẹ́jọ́ gbọ́ ẹ̀yìn ọ̀la pẹ̀lú yẹn jẹ́ bí òṣìṣẹ́ jẹ́ mbẹ́ o. tọ́ ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ àwọn kan wà tó bí láwọn ní tó wọn ọwọ́ méjì ni wọ́n á ní báyìí ọwọ́ méjì ni ó ní sẹ́yìn tó yẹ tẹ́ máa wé tẹ́ máa wé ọwọ́ méjì rẹ̀ ó wà báyìí eléyẹn ti hàn fámì àwọn kan lélẹ́yìn tòwá yẹ kí wàá máa wéwẹ sóyè sóyè wàlẹ́bí bòbílẹ̀ ìṣàrọ̀ ti ẹ̀fọ́ àmọ́ tó sẹ́mi tí mo rọ ni pípé pẹ̀lú àpèjúwe lọ́lọ́kùlọ́dún ńlá ká ìdè máa gbàgbọ́ yìí kò nídìí kí wọ́n ṣe sojú abẹ́ ń kó fún ọ. tọ́ ǹjẹ́ tó bá yé báyẹn anábì sallallahu alaihi wasallam wọ́n fọwọ́ pa irun asóso wọn pẹ̀lú láwàní wọn. lọ́dọ̀ àwọn olùmọ̀wá bíi imaamu malik bíi imaamu ahmed wọ́n ní eléyìí tó kà sí wípé tá a ti wí tẹ́lẹ̀ wípé wọ́n ń sàhó bírò wo sì kọ́ m ike báwo níbi sílẹ̀tún lè tàkì a sì tún sọ pé bírò wo sì kọ́ ó túmọ̀ sí alimamiso ìbẹ́ ike ẹ̀sìn fomi pa orí yín ìyẹn ni pé gbogbo orí yín so àdéhìí ń tún ṣe tàkì rẹ̀ sí nítorí tó bá tó ibi ká fomi pa bì kan yàtọ̀ síbì kan ànábi tó bá tó náà bá kàn fọwọ́ pa àtúnṣe wọn ni gẹ́gẹ́ bẹ́yìn ṣàfihàn ṣe sọ ànábi ò sì ṣe bẹ́ẹ̀ sẹ́wọ̀n kí ṣàfihàn táwọn sọ ni pé tó bá ti mú omi tó fẹ́ fi parí tó bá ti fomi sọ́wọ́ bá tó fẹ́ sí báyìí wàá kàn sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nígbà tó ń sáìn wèé sẹ́wọ̀n kí tó bá kó sòṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ níbi lànà bí fọwọ́ pa orí wọn bẹ̀rẹ̀ látòrí asoso títí wọn fi kárí láwa ni wọn. tẹ̀lé yìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ pa bìkan dábì kan sí yàtọ̀ sí tí wà Abu Hanifa náà sọ wà Abu Hanifa rahimahullah àwọn sọ pé tá a bá ti fọwọ́ pa ìdá kan nínú mẹ́rin orí ó ti tó kí ló dé tó ti tó wọ́n ní ẹ̀yìn orí ni náà fíyàn nìkan lànà bí fọwọ́ pa bì àwa tí wọ́n á ní kí wọ́n fi kùn tó yé àwọn nípa ah, ṣé ẹ̀yin gbàgbé pé ànábì tó fọwọ́ paláwà ni wọ́n ní láti bára lè mẹ́tẹ̀ẹ́hí àlẹ́ lè rìn máa mà wípé fífọwọ́ paláwà ní onítùmọ̀ irun ni wọ́n ní ká fọwọ́ pa onítùmọ̀ àbí onítùmọ̀ onítùmọ̀ torí di eléyìí kò sẹ́ẹ̀rì mẹ́rin àbábọ̀ hànífà eléyìí túmọ̀ sí pé ẹ̀rí mẹ́fẹ́ fún imam Malik àti imam Ahmed wípé àfọwọ́ pa gbogbo orí wa torí ẹ̀ wọ́n rán ẹni tó láti pẹ̀lú láwàní ṣùgbọ́n mo ò rí ibi tó ti fọ́ pa láwàní nìkan bẹ́ẹ̀ ni imáàmù Ibn Qayyim sọ kò síbi tí wọ́n ti rán nàbì sallallahu alaihi wasallam tọkọ̀ pa láwàní nìkan wa alayhi tó o bá sàlù àlá tó fọwọ́ pa láwàní nìkan láì fọwọ́ pa nǹkan kan nínú ọrùn rẹ láti kó o ti sàlù àlá torí pé ìtàn nàbì sẹ́ni tí wọ́n fọwọ́ pa irun ìtọ́ hàn ta pẹ̀lú láwàní wọn. sọ tó bá jẹ́ báyìí eléyà fi hàn wá pé ọ̀tọ̀ ká fọwọ́ parun wájú wa pẹ̀lú láwọn àníwá tó láwọn àníwá wọn sọ̀rọ̀ mbẹ ìpè wọn fọwọ́ pa tí obìnrin náà wà lè fọwọ́ pa ti káàpù rẹ̀ kó pa jàlùbáàbù rẹ̀ yàtọ̀ sí gèlè rẹ̀ nítorí pé gèlè tó máa sọ pé gèlè lédè Yorùbá. ọmọ sábà túmọ̀ sí èsì máa ta pampa èsì máa bí tí ẹ máa gbé léyìn lọ́wọ́ fọwọ́ pa tọwọ́ ka lóde eléyìí báyìí wí tómìnrin bá fọwọ́ pa ìbòrí rẹ̀ tó mu nítorí pé ìbòrí lóbìnrin máa ń lò ọkùnrin máa ń lò láwàní ẹ̀tọ́ tọkùnrin sì ní láti fọwọ́ pa irú ètò máa lò ẹ kóbìnrin náà ní láti fọwọ́ pa irú ètò náà máa lò ṣùgbọ́n o tó bá jẹ́ pé ìbòrí tiẹ̀ náà bá fi irun wájú tí ó papọ̀. tán ṣé ká máa fọwọ́ pa láwà ni àbí bòrí ní gbogbo ìgbà lọ́dà lẹ́sẹ̀ tẹ́ máa fọwọ́ pa orí ọmọ ọrụ pọ̀ nítorí pé tí omi bá ń kan níta ẹ̀ fi ní gbogbo ìgbà tó yọ máa rún ọrùn kan tó jẹ́ pé ó lè wà bí fún gbogbo ẹjọ́ bá súnmọ́ ní bàbá yá tó ń torí afọ́sọ́ gbogbo ìgbà. torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ rí i pé àdéhì kan mú wá gbogbo àdéhì yòókù èmi wọ́n ti sọ pé àná fi máa fọwọ́ pa láwọn àdéjojúmọ́ torí wọ́n ti lé ìlì bàyá ní ìjẹ́wà láti fi hàn pọ́tọ́ tí wọ́n náà bá ti bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ kí wá ti pé dójúmọ́ ayé apá kan nínú àwọn olùmọ́tò pé rárá o obìnrin ọ̀gbọ́dọ̀ fọwọ́ pa obìnrin ọ̀gbọ́dọ̀ fọwọ́ pa kíni ọ̀gbọ́dọ̀ fọwọ́ pa fìmáàrù rẹ̀ ìborí rẹ̀ nítorí láwà ni wọ́n fọwọ́ pa ìborí èsìsì láwà ni. sọ ṣùgbọ́n kò dájú pẹ́ẹ́rì ọwà fún wọn bẹ́ẹ̀ nítorí pẹ́ẹ́rì táwọn ń lò ń bẹ̀ mọ fòóhùn lákọ̀bì wọ́n mọ fòóhùn lákọ̀bì lẹ́yìn tẹ̀lé hujja. sọ̀rọ̀ fòóhùn mukhalafa gbọ́ fúnra rẹ̀ bọ̀ọ́yì mọ̀fóhùn lákọ̀bù àbọ̀áfù àdìlẹ́tì. tontorí délé ọtọ́ kóbìnrin náà fọwọ́ pa àbórí ẹ̀ kí ẹ bó ṣe tọ́ pípọ́ kùnrin ó ṣe kí ni kọ̀fọ́ pa láwọn àná wàhálà àjẹ. tí ìgbà tó tọ́ sí wa pé ká fọwọ́ pa láwọn àná nìkí tó bá gbà ti sàlùwàlá tẹ́lẹ̀ ká tó wé àbí bá tiẹ̀ sàlùwàlá kó tó di pa àwé bá sàlùwàlá kó tó di pa àwé yàtọ̀ sí kòfẹ́yì tòun náà àwọn ìyàtọ̀ tó wà láàrin kòfẹ́yì àti láwàní ọba àmọ́ sàlùwàlá tẹ́lẹ̀ tó fi wé láwọn àní rẹ̀ so wà á fọwọ́ pa tó bá wọ̀ láti fọwọ́ pa wà á fọwọ́ pa ìbòrí rẹ̀ tó bá wọ̀ láti fọwọ́ pa. lẹ́yìn tó fọwọ́ pa tán ọ fọwọ́ pa asoso pẹ̀lú láwọn àní rẹ̀ ọwọ́ adébi tó ti fẹ́ kírun láwọn àní bá tú ó tú bọ́ọ̀lẹ̀ torí bí tí ó ti lọ ọmọ kórìí rẹ̀ ibi tó nǹkan yẹn kàn gba bọ́ọ̀lẹ̀. Mm-hmm. sálù àlá rẹ ti ṣe àbí òsè kò sí tó sálù àlá rẹ kó tún wé kọ́ máa kírun rẹ lọ kó bá tù kọ́ máa wè máa kọ́ máa kírun rẹ lọ tó yé wa tó yé àbí òye àá tó bá fọwọ́ pa orí rẹ tó wá parí lẹ́yìn rẹ kó tó kírun láì pé kó tún fọwọ́ kàn kó orí mọ́ báwa ní kí wọ́n mi bá bí ọ́wùlà tó yé wa tó ń torí délé eléyìí ìní ti fífọwọ́ pa láwọn àná wọ́n kò fẹ́yìn àlàyé ń bọ̀ nípa rẹ̀ báyà. eléyìí jẹ́ àdéhùn mi ti al-Hafiz ibn Hajar náà tó mú wa fún wa a rí pé àǹfààní pọ̀ nínú àdéhùn yìí náà nípa pé ẹni tó bá ń wé láwàní pẹ̀lú ẹ̀mí pé òun ṣe bẹ́ẹ̀ láti fi kọ́sí anabi muhammed sallallahu alayhi wa alayhi wa ní ìgbà tó wí láwọn so ọlọ́run ọba wa yóò fún ni ládàá wíwí tó wí. so ṣùgbọ́n o kọ́ wa sọ́ra mímí wọn wò pé ẹni tí o bá wọ islam rẹ̀ ò tí ì jiná mọ̀ pé yé nítorí pé ńgbà mi bòlú tí máa ń ṣẹlẹ̀ látàrí àìmọ̀kan ti pọ̀ jù gẹ́gẹ́ bí ẹni tí yọ̀nà wò pé tá a kí pẹ̀lú ti ń bẹ fún un ah! wọ́n tírò rẹ̀ lórí tìrìtì ní gbogbo àwọn àdéhùn pàìtọ̀ ọ̀nà òwúwà àwọn àdéhùn tó tọ́ ilẹ̀ àtẹ́tọ́jẹ́ rọ́ eléyìí wọn làwọn kan rí kà abẹ́rẹ́ rí wọn á fi lọ́wọ́ àmì kọ́ ni mọ́tíláṣí lọ ibi tẹ̀ bá ti dé ah, ah, ah, bàbá ẹlọ́mú ẹlọ́mú kan ọ̀gbẹ́rẹ́ bá ọ̀gá tí wọ́n fi tẹ̀sí bá ọkọ́ mọ́tíláṣí lọ pé ẹ kí wọn ẹ̀ mú kan bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń kó lọ́wọ́ àmì tí kálukú wà á wò ń wọ̀ ya wọ́n ní ọ̀dà òbúrú ẹni tó bá dé sáfọ́ alákòókò tó bá wí lọ́wọ́ àmì ọ̀bọ̀fẹ́yìn ọ̀bọ̀fẹ́yìn tòtò hànà wà tó gbogbo ẹ ẹrí pé tí màmá ti ń di gbogbo àwọn àìmọ̀kan yóò máa dín kù ṣùgbọ́n kò ní dín kù àfi kó dé pé ẹni tó mọ̀ dákẹ́ ẹni tó mọ̀ ni ọmọ ṣàlàyé lọ́nà bàbá bàbá tí wọ́n ń ṣe gbogbo eléyìí ọwọ́ one way làwọn náà one way wọn ò mọ̀ pé bóyá ọ̀nà lè jẹ́ òbí wọn ò máa lọ máa bọ̀ one tí ó gbàdá àti púpọ̀ lẹ́nu àwọn àfa àwọn pé àti kápẹ́láwà ní kírun wọn gbọ́ abọ̀mọ̀ sọ̀yìn lẹ́mọ̀ á sàlàyé pé tó wọn àwọn oníkà ti rẹ̀ kílẹ̀ rí rẹ̀ kílẹ̀ rí rẹ̀ bí àwọn bàbá ti ní àti bàbá wò sànàbí ni kí àfa àwọn ni àfa wò ẹ̀mú kíláàsì ti tán rí ìsẹ̀mọ̀ kíláàsì ti tán rí ẹ̀fẹ̀ máa dá wàhálà lẹ́rù ṣùgbọ́n làwọn náà tún máa wò kábíkì ní ọ̀fẹ́sẹ̀ ẹ̀ so nítorí pé kẹ ẹ lọ mọ pé àbí kẹ ẹ ti kírun ó kù kásẹ̀ gbogbo ẹ̀rí tó sì wá ń parí rẹ̀ wáyé so bákan náà ìwọ náà tó wá rí sẹ́yìn ìgbàwé láàánú tó à ń fojú kéré rẹ̀ náà lọ kí lọ já máa kí lọ jà ah, ọ́ ah, lọ já máa bá ọ́ láti gbọ́ ike bẹ́ẹ̀ ní sẹ́sẹ́ ànábì Muhammad sọ̀rọ̀ àríwá àríwá sẹ́lẹ̀ tó bá sì ṣe tó bá wí láàánú sórí pẹ̀lú ẹ̀mí kó o kọ́ sí ànábì sọ̀rọ̀ àríwá sẹ́lẹ̀ tó gbà láàrin. gẹ́gẹ́ bí ẹni tó bá dé fìlà náà ni ìṣẹ̀lẹ̀ mi tó fi kọ́sí àmẹ́sùlùmá àṣìlá ọgbà táwọn fi dé sílẹ̀ ọgbà ládà ẹni tó sì sí rí lẹ̀. tó lẹ́yìn lẹ́yìn ẹ̀. a rí i pé anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn fọwọ́ pa àṣoṣo wọn eléyìí tó túmọ̀ sí wípé bàtà ń wí láwọn àníkàn ó ti ṣe kọ́jọ́ pé ìrùn kan hàn bẹ́ẹ̀ náà níta bá dé fìlà ẹ̀rí pé bẹ́ẹ̀ bá dé fìlà náà ó ti ṣe kí ìrùn kan hàn tó ó ti ṣe kọ́jọ́ pé ìrùn dé fìlà lọ́nà tó ṣe pé ìrùn kan hàn níwájú tó gbogbo eléyẹn ṣòdo burú bẹ́ẹ̀. so eléyìí ti túmọ̀ sí báwọn sábẹ́ ti fi jẹ́ pé wọ́n máa ń sojú kòkòrò láti wá ìmọ̀ wọ́n ń sọ gbogbo títí ànábì sallallahu alaihi wasallam tòtòrí tí wọn ò bá dàbẹ̀ tó ntí mo gbé ọba kan rí ni pé ọkọ̀ ọ̀pá ọkọ̀ ọ̀pá láwa ní sá ìyàwó máa wò ó pé wọn kan tó ń ṣe kíní sẹ́wọ̀n tó bá wọ́n ti ṣe ìwà mi láyé ṣe pé mo rán anábì tọkọ̀ ọ̀pá láwa ní sá tó àmọ́ àwọn yàní wọ́n sọ in details bẹ́ẹ̀ ṣe rí láì jẹ́ kí wọ́n jàǹbá lò mọ́ nítorí káwọn ọmọ wọn pé bàtìkò jẹ́ ní kí n sẹ̀sẹ̀ sọ pé iye ọwọ́ parun kan kó tó wá pa láwàní ìṣẹ̀lẹ̀ pé ló já ní ti pé kìí sí ọ̀rọ̀ tó bá gbọ́ bó ti gbọ́ nípa ọmọ pọ̀ gbọ́ má fi kún má dínkù bẹ́ẹ̀ torí tó bá ti fi kún o lè dá wàhálà rẹ̀ tó bá ti dínkù bẹ́ẹ̀ o lè dà lú gbogbo nǹkan pátá láyé kí èèyàn jẹ́ nǹkan tó dé pé tó bá sọ nǹkan tá má wájú wọn rí pé ti sọ náà tó eléyìí bẹ́nu àmàlà. lẹ́yìn rẹ̀ ìní alḥafiz ibn hajar rahimahullah ni wọ́n tún mú àdéhùn jábẹ̀rẹ̀. ابن عبد الله رضي الله تعالى عنهما وهو في صفة حج النبي صلى الله عليه وسلم قال صلى الله عليه وآله وسلم ابدأوا بما بدأ الله به ابدأوا بما بدأ الله به أخرجه النسائي هكذا بلفظ الأمر وهو عند مسلم بلفظ الخبر àdéhìí wàhálà tòrò jábìr ọmọ abdullah ọlọ́nkọ yẹn sùn àti bàbá rẹ̀ mùsùlùmí bàbá rẹ̀ náà ọ̀rọ̀ yìí wá nínú àdéhìí tí jábìr gbà wá nípa àlàyé hajj anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àdéhìí jábìr yìí nípa hajj ó ń bẹ́ẹ̀ náà àdéhìí tó kún jù nípa àlàyé bó la anabi ti ti hajj nínú rẹ̀ náà ló ti wá wípé kòbò ánì mànà àtẹkọ̀ọ́ ẹgbẹ́ àlàyé bẹ́ẹ̀ ti tètè hajj yẹn lọ́dọ̀ wa fi riwayatin li ta'khudhu manasikakum ẹ̀yà àmú bẹ́ẹ̀ ti tètè hajj yẹn látara ń tẹ̀lé pé wọ́n ti. tó àdéhùn jábìrì ó gùn gan nínú Sahihi Muslim lórí rẹ̀ náà ní gbogbo àwọn afọ àwọn àti àti tíra nípa hajj iná wọn bẹ́ẹ̀sì ọ̀pọ̀lọpọ̀ àlàyé wọn ó ń gánì ti mẹ́ndìmẹ́ gbogbo àwọn àdéhùn yòókù ọmọ sọ̀pọ̀tì wọn máa mú aláàtì sọ̀pọ̀tì nǹkan tọ́ wọn ló wá nínú hadithi yìí ìgbà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ibda'u bima bada'a Allahu bihi amọ̀ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́nà fi bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́nà fi bẹ̀rẹ̀ eléyìí jẹ́ àṣẹ látọ̀dọ̀ sallallahu alayhi wa sallam Muslim wa nítorí pé nílò ń pé àṣẹ hajj ọ̀kárí gbogbo ọ̀kan mí ìtọ́lọ́wọ́n bá bá pa á láti. pé ìtọ́lọ́wọ́n bá wá kọ́kọ́ dárúkọ ìlà àkọ́kọ́ máa ṣe kó tó kẹ́ ìtọ́lọ́wọ́n bá sọ sí kejì. bó àdéhìí náà tún déètì fún wa lórí ìdábò ànífà sọ àbó ànífà tó ní ọ̀bá bẹ̀rẹ̀ àlọ́ aláàrẹ láti bí kíbi kò burú. so ebèdè omi máa bẹ́ẹ̀ ọlọ́ òbẹ́ ọjẹ́ èsì ọ̀rọ̀ lórí ìdábò ànífà sọ nítorí pé àdéhìí wáyé níbi as-sa'y bayna as-safa wal-marwa ìgbàtà nàbí sallallahu alaihi wasallam tí wọ́n ti sọ wá fún wọn wá jáde láti bá bò sọfà wọn lọ sí sọfà ìgbàtà débi sọfà so níbẹ̀ yẹn wọ́n ní nabda'u bima bada'a Allahu bihi eléyìí ni riwaya tó wà ní sọ́yìn nù nabda'u bima bada'a Allahu bihi á bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lọ̀ nínú riwaya Nasa'i wọ́n ní jáde bí sọ ni pé ibda'u bima bada Allahu bi ìtọ́lọ̀ ti bẹ̀rẹ̀ ní kẹ́ẹ̀ fi bẹ̀rẹ̀ tó wá ti ti kápẹ́ mi jẹ mẹ́ta la náà bí sọ̀rọ̀ kan náà bẹ́ẹ̀ ni ìbẹ́ yìí náà ti mọ̀ nígbà náà bí wà tó bá fẹ́ pààyàn láti máa sọ lẹ́ẹ̀mẹ́ta tó ti ti kọ́jọ́ kí wọ́n sọ ńgbà kan bí lọ́kùnrin kọ̀bọ̀ á bẹ̀rẹ̀ pẹ̀lú ìtọ́lọ̀ ti bẹ̀rẹ̀ ìgbà kan wọ́n ti sọ pẹ̀lú gbólóhùn tó kí lọ́lọ́ fi bẹ̀rẹ̀ inna safa wal marwata min sha'airillah faman hajja albayta aw i'tamara fala junaha alayhi an yatawwafa bihima wa man tatawwa'a khayran fa inna allaha shakirun alim gbàtọ́ náà bẹ sọ̀rọ̀ ní inna safa wal marwata ìwọ wọn kọ́kọ́ dárúkọ ọ̀sán torí rẹ̀ sọ̀fà láti bẹ̀rẹ̀ àwa parí rẹ̀ sí màwá. tó ibda'u bima bada Allahu bih ẹ̀rí ń bẹ́ẹ̀ bí lórí wujubu tartibil wudu lórí pé ọ̀ràn yẹn ni ká tó àlùwàlà tonto yẹ kí afọ sẹ́ńbì ni pé kí wọ́n mú àdéhùn yìí wá lẹ́yìn àdéhùn Abu Huraira sọmọ pé àdéhùn Abu Huraira ni pé idha tawabba'tum fabda'u bimayaminikum tẹ́ẹ̀bà sálùwàlà apọ̀ ọ̀tún ni kẹ́ ẹ máa fi bẹ̀rẹ̀ ó yẹ ká tètè náà wá tẹ̀lé pé ìbẹ̀dẹ̀ ó bí máa bẹ̀dẹ̀ ọlọ́ ọ̀bẹ̀ tẹ́ẹ̀bà sálùwàlà tó náà bá kọ́kọ́ dárúkọ ní kẹ́ ẹ kọ́kọ́ sí kó tó wá kan hadithi àfọwọ́pa orí àti àtúnṣe aláwà ní àtàtúnṣe tó láìkín ọmọ èèyàn ẹ mọ̀ pé mọ́kàndínláà ni kò sí bẹ́ẹ̀ ti lè pé kò túmọ̀ sí pé àmọ́ kankan lẹ́gbẹ̀ẹ́ wọn kọ́dà àtúwọ̀ kan nínú ọmọ ìjọ wọn ṣùgbọ́n ẹnìkan ó gbà títí ẹnìkan rí kò túmọ̀ sí pọ̀ dàbí lọ ọkà túmọ̀ sí pé agbanbi tí òun tọ́lọ̀ ti fìjọ́ mi ìyá rẹ̀ hàn ọlọ́run ní kí wọ́n kọ́ ọmọ sùn gbàgbé ń bẹ̀ tí wọ́n bá ní káwọn náà tuntun yẹ̀ wò wọ́n tuntun tíra yìí ṣe jù báyìí lọ ṣùgbọ́n kò sáyè ẹwà tó rojú rà tán filẹ̀ fún aláyé èwo làwọn sì kọ́ ọlọ́run sàn án àti káàkà máa rojọ́ sí nǹkan kan tá a rí ṣe ṣùgbọ́n ẹ wá dúró tíra táwọn fi lẹ̀ fún wa ọ̀pẹ ẹ̀ má ti tọ́pìkì kan tó wọn kọ́ tíra pa tó ọjà wo ti jẹ́ mẹ́. tọ́ ìbẹ̀dẹ̀ òbí máa bẹ̀dẹ̀ ọwọ́ àbúbẹ̀ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ ẹ bá gbé sórí àlùwà láńkọ́ yá iyọ̀ ọ̀lẹ́dínà amẹ́nu ìdá kọ́mtọ́m ilẹ̀ sọ̀lẹ́ẹ̀tì fáwọn sílẹ̀ owó jù ọ́. sẹ́wọ̀n kó jùlọ lọ́wọ́ àkọ́kọ́ sọ wá ayé ìdíyẹkùn ilẹ̀ mọ́rọ̀ fẹ́ẹ́ followed by ọwọ́ ẹnìkan ọ̀gbọ́dọ̀ wá kọ́kọ́ fọwọ́ kó tó fọ ojú wọ́n ń sáfẹ́ obìnrin ó ti kù kẹ́ẹ̀sì fọwọ́ pa orí yín wọ́n arjulakum ila al-ka'bayn ẹsẹ̀ lọ́nà ti parí torí rẹ̀ ibda'u bima bada'a Allahu bih sẹ́nìkan máa sọ pé wa hadha fil hajj ọ̀rọ̀ hajj lélẹ̀ bó lè gbé wá bí alùwàlá á sọ ìgbé náà fún yóò fún àwọn tó ní ma'rifati sababihi. فتكون العبرة فيه بعموم اللفظ لا بخصوص السبب torí pé agbọ́rọ̀ yẹn yé láì má sábàbí tó mu wa torí rẹ̀ ó kárí gbogbo nǹkan gbígbóló yóò ṣe kárí gbogbo nǹkan náà ni ó kárí gbogbo òfin ẹni tó bá dá dúró lórí hajj nìkan ó ní ọmọ òfin nítorí pé nínú òfin tọ̀rọ̀ kan máa wá tá a gbọ́ yín láì má sábàbí rẹ̀ á jẹ́ igbó ọ̀rọ̀ yẹn kárí gbogbo nǹkan tá a bá fẹ́ lò fún torí de ilé ìtọ́ bá sálò àlá bọ́lá ti ti bẹ̀rẹ̀ ló fi bẹ̀rẹ̀ eléyìí náà ti nǹkan pa ipe àníṣe tó o bá sàlùwàlá tó o bá tò ọ̀dà tó o bá o bá tò kọ́ ọ̀dà. kí ló dé ibùdó hajar ọ̀sọ́ ipe kébédé bí máa ọmọ ọ̀hún bẹ́ẹ̀ kọ́ ìgbà tẹ̀ sì mọ̀ pé ń tọ́wọ́ nù mùsùlùmí ni pé a ó bẹ̀rẹ̀ pẹ̀lú ń tọ́lọ̀ ń fi bẹ̀rẹ̀ tí wọ́n jọra wọn jọra wọn àmàna gbọ́dọ̀ wà nù gbogbo ní ẹ̀rọ àti àmàna àìníyà tó sì wà nù tíra kálukú lọ́sọ̀ ẹnìkan á ní sọ pé ẹ bẹ́dà wú bí máa bẹ́dà ọmọ ọbẹ̀ rọwọ́ ọ̀nẹ́sẹ̀ وهو حديث صحيح لأن أصله في صحيح مسلم لا حديث صحيح بارك. òní sọ pé bídà omi má bẹ́ẹ̀ ọlọ́ òbí nàìjíríà lọ́gbà wa ó ti fẹsẹ̀ múlẹ̀ nítorí wípé afúlù rẹ̀ nu mùsùlùmí lọ́wọ́ nígbà tó wà nu mùsùlùmí kọ́ ti mùsùlùmí lọ́sọ̀ ti lọ́tọ̀ ni mo rò wa ọ̀rọ̀ ọ̀rọ̀ kan náà ní wa kò túmọ̀ sí pé wà tó wà nù bùkárí tó wà nù mùsùlùmí táwọn olódodo ni tí gbogbo ọdaru ọdaru àjẹkù náà sọ̀hí lọ pé yé wa torí ẹ̀yàn ní pé gbàtàdé ti kan bá ti wá bí àwọn ẹlòmíín tó mọ̀ pọ̀ síra tí wàá sọ pé sọ̀hí òun lọ́kọ̀ọ́kọ́ wá ó lè jẹ́ kí àbọ̀wá bọ̀ọ́yì wàá sọ wàá sọ pé tọ̀ àdéhùn yìí kan náà sì wà nínú muslim àmọ́ gbólóhùn tó wà nínú muslim lélẹ̀ yìí kíkọ́ tí gbólóhùn tó wà nínú muslim kọ́ ni wọ́n fẹ́ lò lọ́fà ló fi lọ wo títíra mi tò títíra mi yẹn wàá wá fi yé wa ikú náà fẹsẹ̀ rìn tẹ̀lé ìjẹ́ àdéhùn Jabir ibn Abdillah radiyallahu anhu Jabir ibn Abdillah onáni ibn Amr ibn Haram. radiyallahu anhu as-Sulami ńbẹ nù àwọn sàbí tó gbajúgbajà pípọ̀ gbaju àwọn sàbí àgbà tó gbajúmọ̀ alimami wọn ni Jabir wọn bẹ nù ẹni tó kópa nínú ogun Badr ó sì ń bẹ nù àwọn tí lọ pa ní wákà àwọn mùsùlùmí ní ọjọ́ ogun lẹ́yìn náà ó sì ó sì ń bẹ nínú àwọn tó gba àdéhùn tó pọ̀ wá látọ̀dọ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn ló ju ọlọ radiyallahu anhu fọ́ ní ìgbẹ̀yìn ayé rẹ̀ ó sì kú ní kẹrin àbọ̀dún àbí keje. ní ọdún ọgọ́rùn ó dín mẹ́ta àbí ọgọ́rùn dín mẹ́fà lẹ́yìn hijira anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam nílùú medina ní tí ọdún ninety four years òun lẹni tó kú nínú àwọn anabi muhammed nílùú medina anabi bá sọ ti kí ló dé tó ọkọ ọmọge tó ọmọ bá ṣagi tó ní ọmọ bọ ṣagi tó ní à òun láwọn àbúrò tí òun fẹ́ tí ọmọ bò ń tọ́jú wọn òun wá fẹ́ abilékọ nítorí pé lẹ́yìn ó lè ṣe sùúrù yàtọ̀ sọmọge tó sẹ́wọ̀n kó náà rí wọn tó eléyìí fi hàn sí pé kálukú pẹ̀lú torí lọ́fẹ̀ẹ́ nítọ́fẹ́ ọjọ́ bó ti jẹ́ mbẹ́ bí tá a dúró sínú lónìí à ń bẹ ọlọ́run bá wa ìlú àwọn orúkọ rẹ̀ tó dára jù tí àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó fi ìfẹ́ anabi muhammed sallallahu alaihi wasallam tó alọ́kàn kó jẹ́ kí a máa ṣe àwòkọ́ṣe rẹ̀ ní ìkọ̀kọ̀ àti ní gbangba kó ti wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ kí fètò rẹ̀ wà sí nínú rẹ̀ ṣiṣẹ́ subhanahu wa rahmatulahi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ọlọ́wà. ìbéèrè tèmi ti ń bá ti ara iṣẹ́ ti kó wa nípa ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ti máa tẹ̀sán yíbọn máa ń fọwọ́ pa ìrìn àjò tó lọ. máyísà mo wá dé béèrè pé báwo láti wá ti tẹ̀sán ẹ pé òun jẹ irun tí o sábà wá sọ àti ẹ tó parí. àkọ́kọ́ ló ti béèrè ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n sáré pé àwọn àbá àgbàmọ́ ẹ̀ pé láàyè wípé kí pé kí ẹ ṣe sínú àrà pè díẹ̀ ni pé ó jẹ́ tí àwọn láwọn bá ti ń gbé síwájú kí wọ́n fi àti ilé tó máa lọ sọ́dà ẹlẹ́dẹ̀ẹ́ ìgbé wọn tún máa ń dàbí pé ìmọ̀ọ́mọ̀ alùbáni ọ̀ṣun náà lọ sàhálà bíbọ́ sálàyé pé láàánú kí pé kò fi ẹ̀sùn pé ọ̀nà bẹ́ẹ̀ àbí mọ̀ ń gbà wé láàánú àti pé káwé láàánú bí káfẹ́ wọ ọ̀ṣọ́ lásán ni tó ládàkọ̀kọ̀ bí tó lẹ̀ sí èdè ọ̀ṣọ́ fún alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa pé ń tó wé láwàní ìwọ̀n tó ti pé kankan nínú rẹ̀ yọ síta báwo ló ti ti fẹ́ fọwọ́ pa láwọn àníjẹ á sọ fún yín pé kó sún láwọn àmì rẹ̀ mẹ́yìn díẹ̀ lọ́nà tí nǹkankan nínú rẹ̀ ó fi hàn síta torí kó lè bàjẹ́ pé fífọwọ́ pa láwọn àmì rẹ̀ ti déédéé pẹ̀lú ìlànà bó ti ti wà ní sunnah Nabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam ẹlẹ́kejì òun náà ní pé. ẹni tó di apárí tóun náà tó sì wé láwàní tó sì fẹ́ fọwọ́ pa láwàní rẹ̀ kò ní ọ̀rùn kankan lágbo awájú ń pé kò yọ fọwọ́ pa irun rẹ̀ ọ̀fọwọ́ pa irun kó tó fi ọwọ́ pa bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé ọlọ́run bá dá yẹn kò bá nírun lórí rárá síbẹ̀ mọ̀ pé pa orí rẹ̀ asúnláwà ní rẹ̀ mẹ́yìn lọ́nà tọwọ́ rẹ̀ ó fi kàn nǹkan kan nínú awọ orí rẹ̀ lágbọn awájú kó tó di pa láwà ní rẹ̀. bákan náà ìbéèrè tá a ṣe nípa pé láwà ní pípé àṣà lásán ni àwọn lábáwá ètò ìsìnkú kò ní nǹkan kan ṣe pẹ̀lú sunnah nabi muhammed sallallahu alayhi wa sallam kò rí bẹ́ẹ̀ nítorí pé eléyẹn tó bá jẹ́ pé ńlá bá fẹ́ lò ọ̀n rò lò ọ̀pọ̀lọpọ̀ tó wà ní súnà out so nítorí pé nínú súnà àwọn kankan bẹ nínú ìmọ̀ òfin ṣẹ̀ríà tí wọ́n pè ní af'alu rasul sallallahu alayhi wa alihi wa àwọn tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi tó jẹ́ sẹ́ tànàbì sí ṣé àbí ò nínú nǹkan tí ń ṣẹlẹ̀ tó bá jẹ́ pé sẹ́ni sáànà bìí ṣe láti fi ṣàlàyé àti ọlọ́ ìdájọ́ ìsẹ́yìn náà ìdájọ́ àfẹ́ gẹ́gẹ́ bí ó ti ṣe ṣàlàyé bá ti kí ọ ó ti ṣàlàyé bá ti ṣe ṣe hajj nínú àkùránì wà á fi mùsọ̀láṣọ wà á tún zàkà ọlọ́run sọ fún olóṣè kí ọ tó bẹ́ẹ̀ ọlọ́run sọ fún wa lè láyé àlẹ́

tó ṣe ní ti pé ẹ̀sìn ni gbogbo dáná bí sọlọ́lá àṣọlá ṣe ní ti pé ẹ̀sìn ni àwọn olùmọ̀ wọ́n sọ yìí pé èyí tó kéré jù nínú kò tá a lè gbé sí ni pé ká sọ yìí pé màndó sọ̀nà ká sọ yìí pé màndó sọ̀nà sọ wọ́n ti bẹ́ẹ̀ náà olùmọ̀ tó sọ pé wájibù náà yàtọ̀ sílẹ̀ yẹn àwọn nǹkan bẹ tánà bí sọlá àṣọlá ṣe ala sabil al-jibilla igi lórí àdámá bọ́lọ̀ ti dá báwọn yẹn ti máa ṣe lónà sí ọ ojoko orin ọjọ ẹ bóni ti máa rẹ bóni ti máa segin sílẹ̀ yìí náà lè di súnà bẹ́ẹ̀ nítorí ẹ nítorí ẹ ni wọn sọ pé téèyàn bá ti pẹ̀lú ẹ̀mí kó n fi kọ́ sí anabi sọlọ àdìsọlọ yọ gbalada torí àwọn olùmọ̀ọ́ká tó sọ pé màá dúró lọ́nà àwọn ẹ̀jẹ̀ nínú sẹ̀ríà tó bẹ́ẹ̀ náà ni láwọn àníyàn ọ̀rọ̀ pé kákan aṣọ pé láwọn àníkọ̀ hàn kò sì sí kinní kan kò sọ̀rọ̀ lórí ẹ̀ gbọ́dọ̀ ti bẹ́ẹ̀ sàdí ìfìwọ́ àwọn eléyìí bàtà àwọn lárúbáwá ni gbàtọ́jà sàn án lárúbá ànábì tí wàá fún wọn lárúbáwá ni tó àṣà dẹ́sì àbẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kan náà àṣà ló dẹ́sì àbẹ́yìn ọmọ bẹ́ẹ̀ sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ nínú òfin al-aadatu muhakkama al-aadatu muhakkama àṣà a máa di òfin lópin ìgbà tí àwọn májẹ̀mú kan bá wà lára àṣà yìí ọ̀pọ̀ bẹ́ẹ̀ torí délé ọ̀rọ̀ kárò lẹ̀ àwùjọ sẹ́lẹ̀ so ṣùgbọ́n gbà mí tá máa ń fèsì fáwọn ẹni tó takò wá ìgbà mí àlè sàbòsí àbòsí dájú sí ẹyìn ọlọ́run bọ̀ fẹ́ tẹ̀mọ̀ pé ní tọ́lọ́run bá fi ròyìn ọmọ èèyàn kókó bá oná làbòsí àtà ìmàkà ọlọ́ni inna àrọ́bìnà àmàlẹ̀tà àlẹ̀sàmáwáàtì wàlọ́ọ̀rù wàlọ́ọ̀rù wàlọ́jìbáàlì fa àbẹ́yìn àyàmìnà. وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ترين ابن تيمية رحمه الله wọ́n sọ níbẹ̀ rẹ̀ sílẹ̀ àwọn ìṣòro òṣòrọ́ọ̀tò mùsàkìn wọ́n ní gbogbo yẹn pín yẹn ni tó bá ṣẹlẹ̀ gbogbo àwọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn gbogbo èdè yédè tó ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn gbọ́nmi tí omi òtún tẹ́ bá wádìí nǹkan méjì ti máa dalẹ̀ náà àbòsí àtàìmọ̀kà torí ẹ̀gbá míì wala yajrimannakum shana'anu qawmin ala ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ẹ torí ìbínú tẹ̀ ń bínú àwọn akẹ́kẹ́ náà ti dọ̀gba àmì tí bá fẹ́ sẹ́nìkan bá ń ta kù yẹn tí wọ́n ń ta kù yẹn ẹ wàá wò bó ní fẹ́ sí sẹ́yìn àmọ́ rúlù gbogbo nǹkan áwò áwò áwò gbà tẹ́bẹ́ yẹn náà gbogbo àbí òye wa sọ nítorí ìdè lẹ́yìn báyìí àti sọ ife lé yẹn kò sí nínú kinní kan kò sí nínú kinní kan kò sọ̀rọ̀ mẹ́ kò dájú pé rí sẹ́kù làbá ní gan rí sẹ́yìn rírí gbogbooro ó tó bá náà sáré kùsùn sáré kùsùn nàbà tó sáré kùsùn. ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn kì í sọ gbọdọ láwọn àníjọ fún rẹ kó ẹ̀yìn àwọn ò ní sọ gbọdọ ẹ̀yìn ẹ̀sìn pòfin ọ̀yàtọ̀ sí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ sọ̀rọ̀ sí ẹ̀yìn ní kò náà maaleykum salaam number three number two ti bẹ̀rẹ̀ number three ni. kọ́ ẹ̀sẹ̀ dìgbà tá a bá rí ìṣẹ̀wọ̀n kófin làwọn fi ń sọ̀rọ̀ ẹ̀yìn tí yín tẹ̀ ká kófin kọ́ lò náà. Number three. Nígbà báyà ń béèrè, yàní ntẹ́yìn ń kà kó fún, tẹ́yìn sì ń kà fún tẹ́ ti lè rófin, tẹ́yìn ẹ̀yìn ò sì lọ lẹ́kọ̀ọ́. Fa tẹ́yìn bá ti gbọ́ ẹ̀ kàn dì mọ́ ni. Nà. Tí bá ti sàlàyé fún yín bá ti Fa kò ní ìdí ẹ̀gbáǹpù. Now. Now. Number number three àbí fọ́bọ̀. Àwọn mùsùlùmí

tó lè ṣe tọ́bi àmójúpa àtọ́jú fọwọ́ pa ìlọ́wà ni tàbí òmìnira lè fi rìn ẹ̀lẹ̀ tí wọ́n fi ọwọ́ pa ẹ̀ ṣúgà fòwò ìlọ́dà tó ta kó obìnrin fi múlẹ̀ nọ́mbà tírì ní. ó ti tó bá ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa wípé ẹ̀kírun bìkan tí gbogbo wọn ti lókùúta kan tí wọ́n forí kan nítorí pé àwọn arínú súnà wọn àbí sọ̀rọ̀ wá àtúnlà gan wọn forí kan kátó jẹ́ náṣọ́ra. akọ́ ni pé àwọn àwọn mọ̀ pé wọ́n làwọn àwọn mọ̀ pé wọ́n fi lo nti wọn táwọn lérò pé táwọn bá ti wí fún ọ ọ sọ pàtó tẹ́lẹ̀ àbí òye ọ torí pé àwọn eléyàn ṣíà ni wọn àwọn ṣíà ni àwọn ọ̀tá àwọn sàábìnú èèpẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ìpẹ́ yìí àbókúta yìí láti lu Karbala làwọn ti mú wa Karbala yẹn ìlú kan Kúfà ní Iraq ibẹ̀ ni wọ́n pa Al-Hussein ọmọ Ali ibẹ̀ ni wọ́n pa sí radiyallahu anhuma àwọn wa gbàgbọ́ pé ìpẹ́ Karbala gan ju Kaaba lọ torí ẹ̀ ìlú ti jẹ́ pé wọ́n máa mú káwọn máa fẹ́ forí kan ibi táyọ̀ bá ti wá gbárọ̀ wọn wọn mú ọbẹ̀ àmọ́ ibi táyọ̀ bá ti gbárọ̀ wọn wọn lè mú ọbẹ̀ tó lẹ́yìn náà níbo lẹ ti rí pẹ̀ Karbala ní Nàìjíríà pa ṣàgbọ́n ìpẹ́ oko ìgbẹ́ ti mẹ́rin ni wọ́n ti lọ bu ìpẹ́ wa àtòkúta wọn wàá da wájú tó ilé ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ mẹ́rin. lẹ́kìn. Like báwo wá ní ìdájọ́ ọ̀run yìí a ọ̀yẹ̀kẹ̀ tún ọ̀run kí nítorí káwọn ṣí nínú wọn gbogbo tí wọn gbàgbọ́ tó fi sọ wọ́n dẹni tó fi Islam sílẹ̀ ìwà àwọn ni èèyàn tún nke ị iná ló ti dáa kéèyàn kéèyàn nítorí kí bá gan tí wọ́n ti parọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tẹ wá ní ìgbà tó bìnrin ọba fọwọ́ pa ìbòrí rẹ̀ òun náà rọra fi ibì kan lẹ̀ nínú irun tó wà níwájú tí ó fi fọwọ́ pa mọ́ ìbòrí rẹ̀ tí ó wá dáa kóbìnrin ọmọ ìyọrun lẹ̀ níbo la ti wá sọ pé kóbìnrin ìyọrun lẹ̀ eléyìí ńgbà tí ọkọ̀ parun tí wọ́n bá lọ bẹ̀ wọ́n kúkú ní bá lọ bẹ̀ fá tó ní ń dá parun rẹ̀ tó wá ti parun lẹ́sùn pa ìbòrí rẹ̀ wá wájú parí ni Now, number four. Number four. wọ́n ní kò láti máa pa olùwà tí bá ti máa ṣe ń sàmọ́ ọlọ́yìn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n á nù hadithi eh, kí n àpè abdullahi ibn zayd ibn awf bẹ́ẹ̀ ló sọ wọn lè sọ lọ́wọ́ àìsílẹ̀ wọ́n pa orí wọn wọ́n mú àwọn ọmọ kan báyìí wọ́n fi pa lẹ́yìn wọ́n ti pa àwọn àdúgbò tó bá ti bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ kárí gbogbo orí náà nígbà tó bá fi ìka àtàǹpàkò rẹ̀ síbi dètí rẹ̀ níbi tí wọ́n máa tó sì mú àwọn ọmọ àti ìfábẹ́lá kankan tó ń gbé bọ̀ ẹ̀yìn wà á rí pé ọ̀kárí orí rẹ̀ máa tún dà padà. so ẹ ti bẹ nìkan sẹ ẹ ti san owó ẹ ti san kankan ní owó ẹ wá rí pé nìkan tún ṣe dáa jùlọ sẹ́ni lọ gbowó àhàn ọ̀nà mùsùlùmí ọ̀nà rẹ̀ ṣòro pé so you have to keep your condition. ìgbà tó wọn bá pàdé wọn lè gbowó rẹ̀ àmọ́ ọlọ́wọ̀n ní pàdé wọn àwọn àròsọ rẹ̀ nìkan yẹ ti wádìí dáadáa kó tó kó fún nọ́mbà five. látara kò lè bọ́ ti dá kìí ti ṣe bandage kìí ṣe bandage kò lálù àlà tó yé wa kò ní àlù àlà torí fífọ̀ lọ́lọ́run ní kò fọwọ́ ọlọ́run ní kò sókè ọwọ́ sínú omi tó yé wa torí ẹ àbúrò wẹwù tó àbúrò wẹwù tó pé nínú òfin ṣẹ̀rí àtẹ̀wé dáàmà ọ̀wọ̀. especially tẹ́ bá jó obì ọkùnrin gan kò burú nínú bọ̀wábè asọ́tà àmà wọ̀ kò gbọ́dọ̀ sí aṣọ tó fún tí ó wá jẹ́ pé ìjàkadì láàfin wọ̀ ìjàkadì láàfin bọ̀ ṣùgbọ́n aṣọ tó jẹ́ pé máṣá ọmọ ó lè fà á àmọ́ nísìnyí báyìí ó di ìjàkadì irú aṣọ bí òní fi gbóná tó máa kọ́ ọkùnrin wa nígbà tí èdè bá sọ ọ́ sẹ́láyé ní wọn àmọ́ awẹwù bí ìgbà tó ti bá sọ tán èèyàn gbọ́dọ̀ jẹ pé èèyàn èèyàn ṣọ́ra fún ẹ̀wù tí ò ní jẹ kéèyàn rẹ ti sè. Bíbá o. Sọ ìdáhùn báwo àwọn òbéèrè dáhùn kankan lọ́dọ̀. Sọ̀rọ̀ pé nàbí ẹ̀rọ̀kọ́ ni sọ́lù àlùmọ́bí òkè fa ìgbọ́ yẹn gbàtẹ́ ń pariwo àmì pé ẹ̀dá kẹrin ẹ̀sẹ̀ tẹ́lá tó bá nàbì yẹn pé tó àwọn olùmọ̀ sọ pé àdáadáa lẹ̀ kò sí nínú ìlànà àwọn aṣáájú àrẹ ọlọ́run ti pa aláṣẹ pé sọ́lù àrẹ yìí ọ̀sẹ̀ lé mọ̀ tẹ̀sílẹ̀ mọ̀ bọ́dá àbùkátà ìgbé ńgbàdà máa ń pariwo pé sọ́lù alẹ́nàbí òkèrè ó ti wá túmọ̀ sí pé pọ̀pátá fi máa bá àwọn aláìgbọràn wí nù. kò sí nínú lànà kò sí nínú lànà lẹ́yìn náà sẹ́rẹ́ àwọn nǹkan mí bẹ́ẹ̀ tó pé ẹ̀ ní láti máa báyàn jiyàn parí. torí ní ìsìn tó bá fẹ́ máa jiyàn parí generally ẹ̀ ní come to a result. ní ìsìngbà tó bá sọ pé ilé iṣẹ́ ìsìn àdádálẹ̀ ẹ̀ tó gbọ́dọ̀ mọ̀ kó ti ní amọ́tẹ̀tẹ̀ láti bá nàìjíríà oní amọ́sọ̀tò láti kí wọ́n tó sàlàyé ẹnu rẹ pé dá àgbàlẹ́ òní pé wíì tẹ̀ ń ṣe èyí tẹ̀ àbí òye àwọn èèyàn ó ti gbọ́ pé àwọn ọ̀tá ànábì tán yẹn wí nù. tó ń torí ẹ̀ ò ní ìkọ̀tà ní mọ̀ àbí òye tó ń torí de lé bàtà ìwà wa gbà wọ́n gbà mí ọkàn wa sọ ń gbàtí bá jókòó tẹ̀ sọ̀rọ̀ pé ara bó àwọn akẹ́tà àwọn èèyàn máa ń ṣe tó yẹ kí wọ́n fún ayé ṣe wípé sọ́lù àrẹ sọ́lù àrẹ nàbí àwọn tí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣe ń bìbá àwọn máa sábà kí omisran tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn náà gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpalapala wa òsọ́lù alẹ́ yìí ìbẹ́ rẹ̀ ẹ̀jọ̀ àmì sọ̀rọ̀ òsọ́lù alẹ́ yìí so ní ní dídín yìí táwọn bá ń sẹ́yìn òsọ́lù alẹ́ yìí so irú rẹ̀ ni wọ́n gbé wálé tó yé wa so alhamdulilayi wa ti tún ti gbórí sí mi wálé so ẹ mọ àwò síra wọn. <laughs>

tọ́gbà ẹ̀sìn mímu alihamudulilayi kò bẹ́sìn mímu èèyàn gbàdánù ìjọba bẹ́sìn mímu máa lò insurance islamically ẹ̀yọ̀kan lọ́dà insurance yẹn wọ́n pè ní cooperative insurance nínú islam ẹ̀tẹ̀mínú tààwọ̀nì báwo ló ń rí bó ti rí ni pé gbogbo wa àmàdáwò jọ pẹ̀lú ẹ̀mí pé tí ẹnìkan tó yàtọ̀ tá a wà tá a dáwó nínú àwọn tí ò ní tó wà tí nǹkan kan bá ti wọ́n àbí wọ́n kó káàtà kankan òun láwọn fi ràn wọ́n lọ ládùúgbò yàtọ̀ táwa tá a dáwó kọ́mọ̀ bá ti kọ́rọ́dọ́ ń jẹ́rìrà náfà kọ́mọ̀ di pé ayé àwọn lówó afẹ́ fi gbàǹfà nínú tiwa àwọn onígbàmbẹ́ àwọn tá a lówó àwọn ọmọ ẹ̀dá àwùjọ bóyá mọ́tíláṣí ìlànà tí ń kójọ lọ́sọ̀ọ̀sẹ̀ pé tí ẹnìkan ọlọ́mọdé ara ìdá ẹ̀ wọ́n dá dúró lọ́sítù wọ́n ní wọ́n lọ mówó wá ẹ̀ mú bí ẹ̀ lọ́ bá wọn fi san òun òtijọ́ kan náà ẹ̀ tọ́ san òun. so ẹnìkan nú àwọn tí wọn dáwó yòó sanjá láìní ọmọ rẹ̀ wọ yunifásitì wọ́n ní lọ mú forty thousand wá ẹ̀ mú ẹ lọ san fún un. tẹ́lẹ̀ wọ́n pè ní at-ta'min at-ta'awuni cooperative insurance Islam ọ̀faramọ́ torí pé ẹnitọ́ já wọ́ ọ̀tọ̀ ẹnitọ́ sàǹfààní lára rẹ̀ ọ̀tọ̀ wọ́n sì ṣe purposely láti fi ran aláìní lọ́wọ́ rẹ̀. ṣùgbọ́n ìdánpẹ̀ ní commerce insurance sọjọ pé life insurance wọ bẹ property insurance wọ bẹ all these kìnnì kan gbogbo àwọn kan life insurance property insurance nǹkan kan gbogbo eléyìí islam ọ̀fara mu nítorí pé ọjọ́ ọ̀nà kan sábẹ́ ń jẹ́wọ́ àwọn ọmọ èèyàn bíi báwọ̀ lọ́nà bàjẹ́ ẹ̀yin náà wò wò dáadáa kẹ́tìlẹ́ bá wọn kó Islam yẹ justice gbogbo justice níìsín insurance bí mọ́tò ẹnìkan máa gba insurance fún gbogbo bàbá níìsín ó kéré jù lọ́dọọdún one one thousand one one thousand ọ̀sán bẹ̀ fún thirty years èlò ní thirty thousand ẹ dákun ta ní bẹ́lọ̀ kí nǹkan sọ ta ní bẹ́lọ̀ kí nǹkan sọ property o kó ọ̀dà tí nǹkan kan ṣe mọ́tò rẹ títí tó fi ta thirty thousand yẹn ẹ̀tọ́ wo wọ́n ní sáfi jẹ́ tó eléyìí o sínú rẹ ti jọba rántí pé one time thirty thirty thousand làwọn kìíní ìjẹ lọ́wọ́ mi sọmọ pé wọ́n gan fúnra lọ́wọ́ pé àwọn olè àwọn kìíní àwọn kìíní fa tó eléyìí wọ́n pè ní akulu amuhari nasi bẹ́ẹ̀ lọ́ọ̀fẹ́ jíjẹ́wọ́ àwọn èèyàn jẹ́ àbùsùn. ẹ wá wò nínú èèyàn hundred million tó participate nínú insurance yẹn ó lè jẹ́ èèyàn one thousand péré ìyẹn ó kú káàtà sí pé kí wọ́n bò ń ra nǹkan òun tó bàjẹ́ nǹkan òun tó sọnù nǹkan òun tó wàhálà kẹlẹ̀ so nínú hundreds of billions of naira tí wọ́n gbà nígbà bò sí yẹn wọ́n wá ná hundred million naira péré hundreds of billion naira. ni làwọn ti pa wọ́n wá ná hundred million naira péré mbẹ́ wọ́n mọ̀ á sí òpin àwọn profiti kọ́mpìnì kìnìkan insurance kìnìkan insurance àwọn olè tí kọ́mpìnì kan insurance rí jà tí wọ́n wá ń pè ní profit. tó yé wa eléyàn ni tí Islam sọ ń parí haram torí ẹ àti insurance companies àti báńkì ọ̀nà kan náà wọ́n jọ gbà gbogbo ẹ̀ òyìnbó ló mú wa òyìnbó sì mú wa nítorí pé àwọn wò pé ẹni tó bá gbọ́n ó yẹ kó yin aláìgbọ́n jẹ débi kan ṣe ìtumọ̀ banking and insurance ni náà. wá níbi lórí àwọn wa láti pé kí wọ́n máa rí bí ìṣòro rẹ̀ kí wọ́n máa bí bíẹ̀ àti irú àwọn nǹkan tó ní ìṣe pẹ̀lú nǹkan náà tó ti gba ìwọ́n máa ìyẹn lè bí ẹ̀rù.